ọkọ ló ní ẹ má torí tèmi kẹwàá àjà ló ní ẹ má torí tèmi ká o. ìlú fíẹ́fíẹ́. èjìrá bàtàbọ̀ àlọ́kàrá mi ọba ẹ̀rí. àwọn ló ní ètò ogún jèrè. wá kéré tó iye ẹ má má gbé mi níye tèmi. àgbẹjọ́ bá dáre mi kó dákú kó dá tèmi síre. alùkòjọ bọ́lọ̀ nílẹ̀ oṣù ọ̀dàkùn kò kù tèmi síre. lékeleke ọmọ yòyí ẹlẹ́fun ìbá fún mi ló ó kàn tèmi ń dorí lo. alẹ́lẹ́ onífẹ̀ ńlẹ́ ọ̀kanjọ́ onífẹ̀ àjèdodo agbọ́njú òrọ́gbọ̀rọ̀ yọ àbàdé bíi yéye. ìyá mi ẹnu gbàgbà kẹ́gbẹ́rẹ́ tòmí wá gbogbo ara ní tẹ̀kùtẹ̀kù kì í jowó tọ̀dẹ̀ ń dùn tẹ́dùndún ń dún tó gbogbo ẹ̀ ń jọra wa tí àlàáfíà ni mo bá gbogbo wa ó ní tá a bá ríra ẹni tó bá ti pẹ́ ẹ kú àti làtìra ẹni jẹ́ mo kí gbogbo wa pé a kú ọjọ́ mẹ́ta o àlàáfíà ni mo bá wa ẹ má bínú sí wa pé ó tójọ́ mẹ́ta kì í ṣe àfojúdi o bí iṣẹ́ tún ṣe gbà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí òun ló jẹ́ kó rí bẹ́ẹ̀ má bínú sí wa mo kí gbogbo wa àtàbọ̀ sórí ètò ìṣèlú ǹjẹ́ mo kí baálé ilé lọ́dẹ̀ yìí mo kí ìyàlé ilé mo kóyún inú mo káṣẹ ìdí o mo kọkùnrin mo kóbìnrin mo kí ọmọdé mo kí àgbà mo kí gbogbo lóyè lóyè mo kí gbogbo lọ́ba lọ́ba ǹjẹ́ mo kí yín tẹ̀sọ́ tẹ̀sọ́ mo kí yín tológun tológun ẹ̀ mo ní yóò yẹ gbogbo wa kò ní yẹlẹ̀ láṣẹ Èdùmàrè àárẹ̀ bára wa ṣe o láṣẹ Èdùmàrè Hmm, mi ò ní gbà wá lákòókò lónìí eh, ó ṣeé ṣe ó ti pẹ́ tí mo ti ń tẹnu mọ́ pé ó ṣeé ṣe lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó jẹ́ pé àwọn ètò wa tẹ́ máa rí kó máa rí bí eléyìí kó jẹ́ pé ó máa premier ni eh, ó máa ti wà pre-recorded kó dẹ̀ máa wà pre-loaded ẹ má bínú sí wa bákòókò ṣe gbà ni ìgbà tí ara àwọn bàbá mi kan àtàwọn màmá mi kan tán pè mí tán bá mi sọ̀rọ̀ àwọn náà náà béèrè pé ó dáa bí mi bá tiẹ̀ lè ṣe live show pé ṣé kò ṣeé ṣe tó bá ṣeé ṣe kí n ti máa ṣe àwọn nǹkan kalẹ̀ kí n máa fi sọwọ́ sórí afẹ́fẹ́ nígbà tí ò bá sí àyè láti ṣe live show yẹn dé ìjọ́ tá àyè bá yọ ká máa ṣe live show mo wá ní òótọ́ ni àmọ̀ràn tó dáa ni pé mo ti ń gbìyànjú àti ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mi ò kàn kárà má sì pé kí n tẹra mọ́ ni ó dàbí pé àkókò ti wá tó tá a tẹra mọ́ báyìí ǹjẹ́ mo kí wàá káàbọ̀ Eh, lórí ètò tàṣálẹ́ mi ò ní gbà wá lákòókò púpọ̀ mo kàn fẹ́ béèrè àwọn ìbéèrè kan ni mo sì fẹ́ pe àkíyèsí wa sí i ó ṣeé ṣe ọ̀pọ̀lọpọ̀ lè ti ṣàkíyèsí ọ̀rọ̀ yìí ó ṣeé ṣe a lè jọ láwọn tó ń sọ̀rọ̀ nípa ìtàn kémi kan máa ti gbọ́ eh, àbí ó ṣeé ṣe káwọn èèyàn ti ṣètò kan fi sáàárín ọ̀rọ̀ sọ lórí ètò eh, mo ní ṣé gbogbo ohun tó wà nílẹ̀ ṣé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn ọba tí wọ́n ń tàpá sí àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá tó ti ń jọmọ bíi pé wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe ni kì í ṣe pé bóyá àṣìṣe wọ́n mọ̀ọ́mọ̀ ń ṣe láti máa fi bà wá jẹ́ bà wá lójú jẹ́ bà wá lórúkọ jẹ́ láti máa rí dínkù wa lójú gbogbo àgbáyé pé àdámọ̀ nǹkan àṣà àti wa ò dámọ̀ nǹkan tí wọ́n á ń gbé àṣà àti àwọn ìlú onílù tẹni ẹlẹ́ni tí wọ́n ń gbé lárugẹ tí wọ́n ń gbé létí àwọn baba ńlá baba wa lórí tí wọ́n tún wá dúró síbẹ̀ tí wọ́n á sọ fún wa pé bí ó ṣe rí nù tó dàbí ìgbà tí wọ́n ń pòwe fún wa pé a ti tòjé bo lóòsà lọ́wọ́ òkú bàbá ẹni tí ó bọ̀ tí wọ́n nígbàgbọ́ pé òjé tí àwọn nígbàgbọ́ pé wọ́n ti tìbo lóòsà lọ́wọ́ ẹ̀ pé kò sí baba ńlá baba ẹni tó lè bọ̀ ṣùgbọ́n lọ́dọ̀ tèmi èmi rò yí pé àmọye baba ńlá baba ẹni tó lè bọ́ lọ́wọ́ wọn ṣùgbọ́n ibi tó ti ń ṣe mí ń kàyéfì ni pé bàbá tiẹ̀ gbà pé wọ́n ti gbé gbogbo agbára wọn ti gbélé àwọn gómìnà lọ́wọ́ gómìnà ní ń fọba jẹ gómìnà ní ń pàṣẹ fún gbogbo ìlú tó bá wà lábẹ́ ìpínlẹ̀ rẹ̀ hmm, kó tó kan ààrẹ orílẹ̀-èdè ẹja bẹ́ẹ̀ mo wá wò ó pé gẹ́gẹ́ bí ìṣe àwọn bàbá wa ṣé àwọn bàbá mọ́nímọ́ní àwọn bàbá mọ̀yànmọ̀yàn àwọn bàbá màwo márò wọ̀n um tí wọ́n mọ àwọn nǹkan àṣírí kọ̀ọ̀kan tó jẹ́ pé tọ́rọ̀ bá rújú tó bá rí báyìí gẹ́gẹ́ bá àwọn bàbá wa ṣe ṣàgbékalẹ̀ bọ́n ṣe ń ṣe láyé jọ̀hún tó ní ohun tó máa ń ṣe sí tírú ọba bẹ́ẹ̀ tí ó fi mọ̀ pé ohun tóun ṣe ò dáa tí ó fi dáwọ́ ẹ̀ dúró àbí tóun fúnra rẹ̀ tí ó forí àpèrè lẹ̀ fún àwọn tó bá tọ́ sí fún àwọn tó bá yẹ pé ṣé kò sí irú àwọn bàbá yìí mọ́ ni àbí kí ló ṣẹlẹ̀ àbí ṣé ohun tí wọ́n ń sọ nípa wọn tán ni ifá gan ti ń jẹ sàwámà wípé àwọn àgbààgbà mẹ́ta tí mọ̀ díẹ̀ kà gan pé àwọn gan ti ń ṣe kínni àwọn gan ti ń rókè òkun wọ́n ti ń jẹ sàwámà wọ́n ti ń jẹ bọ́gà wọ́n ti ń jẹ gbogbo ẹ̀ kí ṣe bẹ́ẹ̀ lórí ká tó wá béèrè lọ́wọ́ àwọn gómìnà káàkiri pé ṣé kò ṣeé ṣe ni torí pé kí ni ohun tí wọ́n fi àwọn èèyàn wọn wọ̀nyí tí wọ́n fi wọ́n jẹ ọba lé lórí ni wípé nígbà tí wọ́n gbé ọ̀pá àṣẹ fún wọn tán fún wọn níwèé ẹ̀rí wọ́n ní àfi wọ́n ṣe alákòóso àṣà àti ìṣe ní ìlú tó ní kálukú wọn tí wọ́n jẹ ọba lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ ni. àṣà àti ìṣe ní ilẹ̀ yorùbá gbogbo alamọ tó ń jẹ́ bẹ́ẹ̀ ìyẹn ò dẹ̀ ní ṣe pé torí pé èèyàn jọba pé kó wá lọ máa ṣe ẹ̀sìn tí ò fẹ́ kó ṣe àbí tí ò wù ṣùgbọ́n àwọn nǹkan kan ti wà ohun tó jọba lé lórí tó ń gbọ́ pa àṣẹlẹ̀ lórí iṣẹ́ tán ni kó o máa ṣe tó ń gba owó oṣù lé lórí torí pé ìjọba ń sanwó oṣù fún ẹ tí gbogbo aráàlú ń bọ̀wọ̀ fún ẹ tán ń wárìrì fún ẹ lé lórí tí wọ́n ń pè ẹ́ lọ́ba tó yẹ pé tó bá ń bọ̀ ilẹ̀ á máa rọ́ òní pé kó o máa ṣe kí ni kó o dáàbò bo àṣà àti ìṣe wa nílẹ̀ Yorùbá kó o sì máa gbé àṣà àti ìṣe wa lárugẹ ní gbogbo ọ̀nà tí ò ní gbà pa ẹ̀sìn títí ẹ tí wọ́n bá nígbàgbọ́ nú ẹ̀ lára. Now gẹ́gẹ́ bí àgbékalẹ̀ tí mo gbé kalẹ̀ yìí àti gẹ́gẹ́ bí ohun tí ìwé ẹ̀rí tí wọ́n gbé lé irú ọba bẹ́ẹ̀ lọ́wọ́ sọ ṣé tírú ọba bẹ́ẹ̀ tó bá wá ta sàgẹ̀rẹ̀ kàkà kó gbé àṣà àti ìṣe ìlú àti ilẹ̀ Yorùbá ta fìjọba lé lórí ta fún níwèé àṣẹ lé lórí tíwèé àṣẹ sọ pé ohun tó yẹ nìyẹn tó bá wá ń ṣe ìdàkejì ẹ̀ tó ń ba àṣà àti ìṣe yẹn jẹ́ tó ń tàbùkù ẹ̀ fún gbogbo ayé láti máa rí i pé nǹkan yẹn ò já mọ́ nǹkan kan kí ni ó yẹ kí irú ìjọba bẹ́ẹ̀ kí ló yẹ kán ṣe ṣé kò yẹ kí ìjọba gbé ìgbésẹ̀ kí wọ́n pe irú ẹni bẹ́ẹ̀ kí wọ́n sọ fún pé ó ti tàsé àgẹ̀rẹ̀ òdì kejì ohun tí ìwé ẹ̀rí tá a gbélé ọ lọ́wọ́ ọba tá a fi ọjà àtúntà ní kó máa ṣe òdì kejì ẹ̀ ló ń ṣe fún ìdí èyí òótọ́ lẹ́ni tó yẹ kó wà ń bẹ̀ a yọ ọ́ kúrò nípò yẹn a fi ẹni tí yóò mọ ohun tó tọ́ àti ohun tó yẹ síbẹ̀ gẹ́gẹ́ bí wọ́n ṣe máa ń ṣe níbi iṣẹ́ gbogbo nígbà tó ṣe pé a ti da gbogbo ẹ̀rú a ti sọ di pé ok ó ti dàbí ìgbà tíjọba gbàyàn síṣẹ́ náà ní ọ̀rọ̀ ọba ní ìsìn bó ti jẹ́ pé kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá jẹ́ pé iléeṣẹ́ ni lèèyàn kan tán gbà síṣẹ́ ló wá ń ṣe mọ̀nàmọ́ná tó ń ṣe ohun tó tako ohun tán ni kó máa ṣe ní iléeṣẹ́ yẹn ohun tíjọba ó ṣe ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n yọ níṣẹ́ wọ́n fẹ̀ni tó mọṣẹ́ yẹn sílẹ̀ kí wá ló dé tó jẹ́ pé nígbà tó kan ọ̀rọ̀ ti àwọn ọba tó ń tàbùkù àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá tí ṣe pé àṣìṣe o tí ṣe kan tí ṣe méjì tí ṣe mẹ́ta tí ṣe mẹ́rin tó ti ń dàbí pé wọ́n mọ̀ mọ̀ wọ́n ń ṣe ni ipò táwọn máa ṣe nìyẹn wọn tún wá ṣe lásán wọn wá ń bà á jẹ wọn fi ń gbé titi ẹlòmíín àṣà àtiṣe ẹlòmíín lárugẹ láti gbé lé titi wa yẹn lórí ó yẹ kíjọba máa wò wọn níran ìjọba irú ìpínlẹ̀ bẹ́ẹ̀ tó yẹ kó máa wò wọn níran kó má gbé ìgbésẹ̀ kó má rọrùn ọba bẹ́ẹ̀ lóyè ìbéèrè mi ní gẹ́gẹ́ bí mo ṣe sọ mi ò fẹ́ kí fọ́nrán ìgùn mo fẹ́ jẹ́ kí gbogbo wa ká fi ọ̀rọ̀ ìta fi ṣe ìtakùrọ̀sọ ẹ fi kọ́mẹ́ǹtì yín lẹ̀ lórí ìbéèrè mi ẹ̀yin tí ẹ níkàn tẹ lé èékánná ẹ̀yin tẹ nífọ̀n tẹ lé èékánná ẹ̀yin tẹ ẹ mọ̀yàn ẹ̀yin tẹ ẹ mọ ibi tó yẹ kí ètò yìí lọ pé ẹ gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ lẹ́nu ẹ gbọ́ tó ń tó ń sọ ẹ̀ ṣé bó ṣe yẹ kó rí nìṣó rí bẹ́ẹ̀ ẹ bá wa tì í débi tó yẹ kó dé ẹ tì í dé ọ̀dọ̀ àwọn tó yẹ kó dé pé ẹ gbọ́ ṣé ìbéèrè tẹ́ni ìbéèrè sóbójú mu kò nílò ká máa béèrè o tán bá ní wọ́n nílò ẹ̀rí ọba àkọ́kọ́ màá dárúkọ ẹ̀ ẹni tí gbogbo yín mọ̀ ni mo mọ̀ pé bí mo ṣe bẹ̀rẹ̀ ọ̀rọ̀ gbogbo yín ti mọ̀ ọba abdulrasheed akànbí ọba tí wọ́n gbé síbẹ̀ ń sìn tí wọ́n ń pè ní olúwo tìlú wo ẹnikẹ́ni ò yẹ kán máa béèrè lọ́wọ́ mi pé kí n mú ẹ̀rí nǹkan tí mo lọ ṣe wá gbogbo wa la rí ẹ̀rí nǹkan tó ṣe lẹ́yìn tó ṣe gbogbo èyí tó ṣe nílé tó ń balẹ̀ jẹ́ tó ń ba gbogbo nǹkan jẹ́ tó ń pe àwọn ẹ̀yà míì pé kán máa bọ̀ kán wá máa gbalẹ̀ wa pé òun ò mọ ràn wọ́n lọ́wọ́ gan gbogbo ẹ̀yà Yorùbá tó bá wà lágbègbè òun tí ò bá gba tiwọn àwọn ṣetán àti ràn wọ́n lọ́wọ́ láti máa dá wọn lọ́wọ́ kò láti máa dá wọn lọ́wọ́ kọ́ láti máa tú ìlú bẹ́ẹ̀ ká káwọn máa tú ká ó mọ̀ sí mọ́ ó kọjá sí ìlú àwọn Lárúbáwá ìgbà tó débẹ̀ gbogbo ohun tí ò tọ́ kọ́ba ṣe tó jẹ́ pé tọ́ba bá ṣe nǹkan àṣírí ni ìkọ̀kọ̀ náà ti ń ṣe ó bọ́ síta gbangba ó ń ṣe láti máa fi tàbùkù àṣà àti ìṣẹ̀lẹ̀ yorùbá òun kọ́ lọ́ba tí ó kọ́kọ́ lọ síbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àìmọye ọba ló ti lọ síbẹ̀ táàrí fọ́nrán wọn ta tí wọ́n ṣe orílẹ̀ tí wọ́n ṣe ara lẹ̀ ká tó wá sọ pé wọ́n tún máa wá sọ ọ̀rọ̀ lẹ́nu tó ń ba ohun tí wọ́n náwọn jọba lé lórí tó ń bàjẹ́ àárí fún ẹ̀yin tí ẹ bá ń béèrè ẹ̀rí ni mo ṣe tọ́ka wa lọ síbẹ̀ yẹn pé ẹ lè mú àwọn fọ́nrán yẹn ara ẹ̀rí ọ̀rọ̀ tí mò ń sọ ni. ẹ̀yin tí ẹ bá lè bá wa pe àwọn gómìnà pàápàá jùlọ gómìnà Adémọ́lá Adélékè ti ìlú Ọ̀ṣun àti àwọn ìsọmọgbé wọn kọmíṣánná fún ètò ọ̀rọ̀ tó ní í ṣe pẹ̀lú àṣà àti ìṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ bá wa pe gbogbo wọn pé ó yá a fẹ́ kán bá wa tanná sí ọ̀rọ̀ yìí kán bá wa tójú bọ ọ̀rọ̀ yìí kán wá dá gbogbo àwọn ọmọ yorùbá lóhùn ìdí tó fi jẹ́ pé ohun tá à ń rí tó lúwo ń ṣe yẹn tó ṣe nílé tó tún lọ sílẹ̀ òkèèrè tó ṣe tó sì ń tẹ̀síwájú tí ò tíì tọwọ́ ọmọ ẹ̀ bá sọ tó sì ń ṣe pé kí ni ìdí tí ọ̀rọ̀ yẹn ò fi ní ìbáwí tí wọ́n fi lè ṣe nǹkan kan sí inú mi ó dùn gbogbo ẹ̀yin tí ẹ bá wo fọ́nrán ìtẹ́ tí mo sọ ẹ bá mi kọ́mẹ̀ǹtì sí ẹ bá mi sọ ìhà tó kọ sẹ́yìn bó bá ṣe rí lọ́dọ̀ tẹ̀yìn ẹ mi sọ. ọmọ Yorùbá ọmọ níbi níran ni wá a ní ìkáyé ni wá o wọ́n mọ̀ wá káàkiri àgbáyé ìra wa togo wa ó ti ń tàn tipẹ́tipẹ́ kí tẹnikẹ́ni kó tó búyọ ṣùgbọ́n ṣe ni láàánú pé erin kú sílùú àìlọ́bẹ̀ẹ́ bẹ́ẹ̀ ni a máa tún dúpẹ́ pé Elédùmarè ti jẹ́ ó yé wa àṣìṣe tá a ṣe ibi tá a ti ṣàṣìṣe ẹ má gbàgbé pé mo ní mò ń mú fọ́nrán kan bọ̀ tájọ fi ṣàkàwé tájọ fi takùrọ̀sọ ó ṣeé ṣe kó jẹ́ pé lọ́la ọjọ́ Jímọ̀ ni màá ṣe é ìkànnú àwọn èèyàn wa our beautiful brother an African American from the United States of America Dr. Omar Johnson òun ló ṣe fọ́nrán kan ó ti ṣe bí ọdún kan àbí méjì sẹ́yìn ó ń sọ̀rọ̀ nípa àwọn òrìṣà wa nílẹ̀ kóòtù òjìire àti bí àwọn aláwọ̀ funfun wọ̀nyí bí wọ́n ṣe jí wọn gbé tí wọ́n wá sọ wọ́n di nǹkan tí wọ́n fi ń ṣe nǹkan àmúyangàn fún àwọn ọmọ tiwọn. inú mi dùn pé arákùnrin yìí ó ṣèwádìí ẹ̀ débi pé ó mọ orúkọ àwọn òrìṣà wọ̀nyí ó ń dárúkọ wọn lẹ́yọ kọ̀ọ̀kan ó ń ṣe àpẹẹrẹ èyí tí àwọn aláwọ̀ funfun tí wọ́n lọ ṣe àgbélẹ̀rọ ẹ̀ ó sì ń fi ohun tó jọra wọn tó wà ń bẹ ó fi ń hàn ó fi ń ṣàlàyé fún gbogbo ayé mo tún wá rí fọ́nrán kan tí ẹni tá a dárúkọ ẹ̀ náà ló ṣe níbi tó tún ti ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn wa tán wà ní ibi tí à ń pè ní Jamaica àti bí ìwà wa ṣe jọra àti bí wọn ṣe jẹ tó ń ṣàkàwé ọrọ ó wáá sọrọ yìí lọ títí títí ó wáá sọ ọ débì kan ó ní tí aláwọ dúdú ò bá gba òmìnira ó ló ní ṣe pẹlú jamaica àti nàìjíríà ẹ má gbàgbé mo ti sọ fún wa lọpọlọpọ ìgbà mo ní nàìjíríà ni àwọn èèyàn ó máa dárúkọ nítorí pé wọn mọ pé yorùbá ló wà nínú ìgò tó ń jẹ jíìnì tó ń jẹ kí nàìjíríà máa dùn gbogbo mèremère gbogbo agbára gbogbo nǹkan àmúyangàn tí yorùbá ní tí yorùbá ṣe òun ni àwọn èèyàn ń rí tí wọn ń pè mọ nàìjíríà lára wọn rò pé nàìjíríà ni um nígbà tó bá dojú ṣùṣùfù gbogbo ẹ ti ń lójútùú bọ a ṣùgbọ́n ẹ má gbàgbé ohun tá a sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tá a bá débí ìbéèrè tí mo béèrè lọ́wọ́ wa àti ẹ̀bẹ̀ tí mo bẹ̀ wá gbogbo ẹ̀yin tí ẹ bá mọ àwọn tó ní fọ̀ntán lè kánná tẹ́lẹ̀ bá wa taari ìbéèrè yẹn sí ẹ bá wa taari ẹ̀ sí wọn pé ó dáa ṣé ohun tí olúwo ń ṣe yìí àti irú ọba tó bá ń ṣe irú ẹ̀ ṣé wọn ti kọ lẹ́tà sí pé kán rọ̀ wọ́n lóyè kan yọ wọ́n kò lọ́ba tán bá nílò ẹ̀rí ẹ̀rí wà gbogbo ohun tó lùwọ ṣe ó ti fìdí ẹ̀ lélẹ̀ ó ti fàpẹẹrẹ lélẹ̀ ṣé bá hmm. ráwọn ọba kan tí wọ́n yọ nítorí pé wọ́n náà hùwà tí ò tọ́ sí pé ká máa bá lọ́wọ́ ọba àbí bẹ́ẹ̀ kọ́ ni tíwèé ẹ̀rí àtohun tí wọ́n ní wọ́n jọba lé lórí tó bá sọ pé láti máa gbé àṣà àti ìṣe wa ní ilẹ̀ Yorùbá lárugẹ ni gbogbo ẹnu la lè fi sọ pé Olúwo ó ti tàpá sí òfin yẹn ó ń ba àṣà àti ìṣe ilẹ̀ yorùbá jẹ́ ni kò gbé e lárugẹ ó wá ń gbé àṣà aláṣà àti ìṣe wọn ó ń gbé létí yorùbá lórí fún díẹ̀ yìí pẹ̀lú gbogbo ẹnu a lè sọ pé olúwo ọba abdulrasheed tó wà ń bẹ́ẹ̀ sìn kò tọ́ lẹ́ni tí ó yẹ kó wà lórí àpèrè tí wọ́n máa pè ní ọba nílùú ìwó ẹ má gbàgbé ẹ ká pàdé lọ́la ìwọ tó bá ti darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ jọ mo bẹ̀ wá mo rọ̀ wá ẹ bá mi subscribe ẹ darapọ̀ mọ́ mi lórí ìkànnì ẹ̀yin tẹ́ bá ti ṣe bẹ́ẹ̀ mo dúpẹ́ lọ́wọ́ yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń fún wa ní nǹkan tẹ́ ń náwó sí wa ẹ mo ṣe ládùá fún yín iná ò ní tán wọ yín láṣẹ ọ̀run ẹ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ẹ ní fọwọ́ yín gbọ́mọ sí ẹ lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè ohun tó ń pa yín láyọ̀ kò ní pa yín lẹ́kún o ẹ ẹ ti ń rówó ná ẹ ń yọ ohun tí ó mú yín tẹ̀ ní rówó ná tẹ̀ ní rọ́wọ́ yọmọ Elédùmarè ò ní jẹ́ kẹ́ ẹ rí àtẹ̀mí tí mò ń ṣàdúrà náà mo wá tún ṣe ládùúrà fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa lórí ìkànnì wípé rírí jẹ rírí mu yín kò ní bọ́ síbi tó ṣòro rírí jẹ rírí mu yín kò ní bọ́ síbi tó nira omi ara gbogbo wa iṣan ara wa àtẹ̀jẹ̀ ara wa kò ní gbàbọ̀dé fún wa kò dẹ̀ ní ṣiṣẹ́ tí ó lòdì sí ìṣẹ̀dá wa títí dìgbà tá a bá tún pàdé èmi ọmọ yín kan náà ni dr mike ọlá ìfàgùgù yín eegun jẹ mí kan báyìí ọmọ wọn ló dọ̀ wá èmi lọ́mọ àtàtìtì lórí ìrókò ọmọ àfẹnugbégbá ẹbọ èmi lọ́mọ ajíwìjíwì fọwọ́ bẹ́ẹ́gùn tẹ́lẹ̀ mo ń kí gbogbo wa mo sì ń dágbére fún wa pé ó dàárọ̀ o kárí ra láyọ̀ ẹ ṣeun